الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó jẹ́ kí òní ṣojú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa tó yàrí òpin síyàmù wa ti òní abẹ́lẹ́hùn kí ọmọ sálẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ síyàmù náà ní ìrọ̀rùn fún wa ní ayé àti ní ayé wa gẹ́gẹ́ a ṣe mọ̀ pé ètò tí à ń gbọ́ yìí náà ní ètò ètò wa hudan wa bushra eléyìí tí àwọn olùmọ̀ wa tí wọ́n wá sọ̀rọ̀ dé lónìí tírà ọlọ́run ọba àti súnà anábì sallallahu alaihi àwọn olùmọ̀ wa tí a ti mọ̀tẹ́lẹ̀ tí a mọ̀ sọ náà ni tí a mọ̀ sí Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Medina eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ lónìí tí a mọ̀ sí ọjọ́ kọkànlá nínú oṣù Ramadan wọ́n máa bá wa sọ̀rọ̀ lọ́nà kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún wa àmín. alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ wa lónìí yóò dá lórí ohun pàtàkì tọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ ṣẹ̀dá èmi àti tó fi dá wa sílé ayé eléyìí ti ṣe at-tawhid wa tahqiquhu ṣíṣe ọlọ́mọba láàṣọ nínú ìjọsìn nítorí pé ọlọ́mọba ó ṣẹ̀dá wa ó sì yà wá lórí àwòrán tó dára jù ọlọ́mọba ẹlẹ́dàá wa ó fi wá ṣe kòńgẹ́rì ó sì wá ní ènìyàn kò yà wá ní ẹranko ó ṣe wá lẹni tó ní làákàyè làákàyè tó ṣe pé èèyàn máa fi dá èyí tó dáa mà tó kù díẹ káàtó ọlọ́run ọba ẹlẹ́dàá wá ní wahadaynahu najdayn làákàyè iná ni àwọn ẹni tí ọlọ́run ọba ṣe lólóríire ni lò tí fi ń tẹ̀lé tọ́lọ́run ọba ẹlẹ́dàá òun náà làwọn ẹni tí ọ̀rọ̀ tí wọ́n kú díẹ̀ káàtó òun náà ni àwọn gbọ́lá fún tí wọ́n fi yapa kúrò lójú ọ̀nà ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa àtẹni tí ń ṣe tọ́lọ́n àtẹni tí ò ṣe tọ́lọ́n èntì làákà ìkálukú wọn tó darí wọn lọ sí díẹ̀ òun náà ni wọ́n ń ṣe tó sọ wọn di nǹkan wọn dà báyà ní dáadáa àbí ìdàkejì. ó pàtàkì pípé emi èmi pẹ̀lú rẹ ká wá ìmọ̀ nípa nǹkan tí ọlọ́run ọba ti torí tó fi ṣẹ̀dá wa ó ṣẹ̀dá wa ó ṣe dáadáa fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó sùn kékeré bá gbìyànjú láti kà lọ́kọ̀ọ̀kan ìjèjì kò lè rọ̀yàn lọ́rùn rárá láti kà ọlọ́run ọba wa dá wa kò dá wa fún jíjẹ àti mímu lásán. kò dá wa fún kágbélé ayé ká máa wá sí fẹ́ǹfẹ́ láàrìtì àwa là ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n ṣe ló dá wa nítorí kálíbà wa jọ́sìn fún lọ́nà nìkan ṣoṣo ó wá pàtàkì pé ká ní ìmọ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú ìjọsìn fọlọ́wọn ọba lónìí nìkan ṣoṣo yìí báyìí láti mọ àwọn nǹkan tó ṣe kó tako ìjọsìn fọlọ́wọn ọba lónìí nìkan nítorí kálíbà jìnnà sí nítorí bàbá bíhá tatamayyazu al-ashya'u látàrí mímọ̀ àtòdìjẹ́ nǹkan ìyẹn sì máa ma bí nǹkan ṣe dúró yàtọ̀ gédégbé sí wíwá ìmọ̀ yìí pàtàkì ilé ìlú fani ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ló fi ń sọ nínú al nínú suratu Muhammad aya kọkàndínlógún onífẹ́ àlẹ́mù. أنه لا إله إلا الله واستغفر لذنبك وايما وقتك بك وايما ìmọ̀ nípa pé allahu rabbul alamin òun nìkan lọ́ba tó tọ́ ká fi òdodo jọ́sìn fún ká wá ìmọ̀ nípa eléyìí ọ̀ràn yẹn ni o ọlọ́run ní lẹ́yìn rẹ̀ wà á máa wá àforíjìn fún ẹ̀ṣẹ̀ rẹ̀ al-imam al-bukhari ọlọ́run ọba kò kẹ́ ó ń sọ fún wa nínú tírà rẹ̀ sahihil bukhari ọkọ̀ àkọlé kan síwájú àwọn àhàdéèfé kan oníbàbọ̀n al-ilmu qabla al-qawli wal-amal ní inú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn fẹ́ ṣe àlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìmà òun ló yẹ kó síwájú sísọ̀rọ̀ òun ló yẹ kó síwájú síṣiṣẹ́. Si ẹni tí ó bá sọ̀rọ̀ kan níṣẹ́ ló yẹ kó wá ìmọ̀ ṣáájú kó tó sọ̀rọ̀ ẹni tí ó bá sì ṣiṣẹ́ kan níṣẹ́ ló yẹ kó wá ìmọ̀ síwájú kó tó ṣiṣẹ́ tí ó bá ṣe. alimami Bukhari ó wá fi àyàtà kà síwájú yìí ó fi kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn igbe bí ọlọ́run sọ pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik wáyìmọ̀. ìmọ̀ àmọ̀dájú nípa pé kò sí ọba míì tó tọ́ láti fi òdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah kó o sì máa tọrọ àforíjìn lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ torí ẹ̀ al-Hafiz ibn Hajar rahimahullah wọ́n ní ibn al-Munir ọ̀kan nínú àwọn olùmọ̀sọ ó sọ yìí pé arada bihi anna al-ilma shartun fi sihhati al-qawli wal-amal fala ni ile bee فهو مقدم عليهما لأنه مصحح للنية المصححة للعمل انتهى وعن ابن المنير wọ́n ní tí alimami Bukhari gbà lérò pẹ̀lú àkọlé pé ìmọ̀ wíwá ló gbọ́dọ̀ síwájú ọ̀rọ̀ sísọ ìmọ̀ wíwá ló gbọ́dọ̀ síwájú iṣẹ́ ṣíṣe òun náà ní wípé ìmọ̀ ní májẹ̀mú eléyìí tí ó jẹ́ kí ọ̀rọ̀ tá a bá sọ kó lálàáfíà òun gangan náà ni ó jẹ mẹjẹmu tí ó jẹ káwọn sẹta máa ń ṣe kí wọn dé tó lálàáfíà láì kò jẹ pé èèyàn nímà tó bá sọ kò ní nítumà láì nímà iṣẹ́ tá a bá ṣe kò ní to èyí tó tó gbéyàwó a ṣe pé ìmà ló gbọ́dọ̀ síwájú ọ̀rọ̀ sísọ òun ló sì gbọ́dọ̀ síwájú n'itori ṣíṣe nítorí pé ìmà òun gangan ló máa ń tún àníyàn ṣe. àníyàn tó ṣe pé òun lòun sì máa ṣe àtúnṣe iṣẹ́ àṣé ìmọ̀ nípa ìsìn ó pàtàkì púpọ̀ ó sì pàtàkì kémi pẹ̀lú rẹ kájọ́ kan nínú ẹni tí ó máa wà má ṣe dá wọn lóhùn àwọn ẹni tí ń fi ìmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n fi ń ráre àwọn ẹni tí ò fi ìmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n ò fi pè nǹkan kan tó ṣe pé ẹni tí wọ́n bá rí pé ń wá mọ̀ nípa ẹ̀sìn pàápàá jùlọ ìmọ̀ nípa at-tawhid yẹ̀yẹ́ ni wọ́n máa fi rú wọn ṣe wípé kínni wọ́n sọ fún wa wípé ọlọ́nìkan náà la tó sìn sínú gbogbo ń tọ́wá wà lẹ́ yìí sọlọ́ nìkan wá làwọn ọmọ wa pè sọlọ́ nìkan làwọn ọmọ dojúkọ nígbà tó ṣe wípé mọ̀ ń bọ̀ wọ ọlọ́run mọ̀ ń bọ̀ ọlọ́run wọ́n ní kò yá lógún ọdún lẹ́nu wa torí ẹ̀ làwọn ti sátọ̀ àwọn míì lọ làwọn ń ṣe ń képa àwọn míì a'udhu billahi minash shaitanir rajim eré olùtọ́sí gbọ́ mi àwọn ọlọ́run kò fẹ́ mi pẹ̀lú rẹ kó fi ṣe ge. ǹjẹ́ o máa ń pé ìpìlẹ̀ ó pàtàkì pé kémi pẹ̀lú rẹ ká nímọ̀ nípa rẹ̀ ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo yìí nǹkan kan ni léyìí tó ṣe yẹ ká kan nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti sọ síwájú kó pàtàkì pé ká wá mọ̀ pàápàá jùlọ nípa báwo láti ṣe máa jọ́sìn fọlọ́wọ́n bá wa tá a máa jọ́sìn fún lónìí kan tá a ní mẹ́bọ mẹ́sìn tó máa bí ọ léèrè yìí pé kí wọ́n á ní àwọn àpilẹ̀ tó jẹ́ kókó fún ẹni tó yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí eléyìí tó ṣe wípé ó yẹ kó dìmú lọ́wọ́ méjèèjì kó sì má fi ṣeré ní ìgbà kankan àwọn àpìlẹ̀ yìí wọ́n jẹ́ nǹkan mẹ́fà àwọn nǹkan mẹ́fà yìí kò sí má mà níwọ̀n o lẹ́yìn ìgbà tá a bá wá mà nípa àwọn tá kò sí má lò tún ni wọ́n bá kàn náà àwọn náà ni al-imanu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal imanu bil qadari khayrihi wa sharrihi àwọn kan mẹ́fà yìí ni ká gbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni ká gba àwọn màláìka gbọ́ ẹlẹ́ẹ̀kẹta ni ká gba àwọn tírà ọlọ́run ọba gbọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni ká gba àwọn àránṣẹ́ ọlọ́run gbọ́ ẹlẹ́ẹ̀karùn ni ká ní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ ìgbẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ká ní ìgbàgbọ́ sí àkọọ́lẹ̀ kádàrá rere àti aburú rẹ̀ àwọn àpilẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí àwọn ẹ̀rí láti inú alukur'an àti sunna tànàbí muhammad sallallahu alayhi wa sallam àwọn gangan ni wọ́n tọ́ka sí tá a mà wọ́n. yàtọ̀ yìí ẹnu gbogbo olùmọ̀ nínú ẹ̀sìn islam ó sì kò lórí pé àwọn ìpìlẹ̀ mẹ́fà yìí àwọn náà ìgbàgbọ́ òdodo túmọ̀ sí pé tá a bá pe ní lólùgbàgbọ́ òdodo nínú islam ìyẹn ni pé nǹkan mẹ́fà yìí kò sọ́kà nínú rẹ̀ tó ti pọ́ gbádànù. nínú àwọn ẹ̀rí tí ó tọ́ka sí àwọn àpìlẹ̀ yìí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá tó ní laysal birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi walakinna al-birra man amana billahi. ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والملائكة والكتاب والنبيين اللهم بل دعوة من آية إليت وأن سورة البقرة آية 177 اللهم ba في tọ́ka من آية márùn-ún nínú àwọn àpilẹ̀ wọ́n sọ nípa kágbọ́ lọ́wọ́ bá gbọ́ kágbọ́jọ́ kan ìgbọ́ kágbọ́ àwọn màláíkà gbọ́ kágbọ́ àwọn tírà gbọ gbọ́ kásìgbọ́ àwọn ànábì ọlọ́run ọba gbọ́. eléyìí níbẹ̀ wọ́n márùn nínú àwọn báyìí. a nínú àyà nínú اني آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله إنه آيائي ولن أبات تقاسماني نينو عوامي فايد إليه تسيكي قولون أبابو أتيا ملائكة أتيا ماتير الله أتيا مانا إن شاء الله بكنا ومن سورة القمر aya kọkàndínní àádọ́ta ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátá la ṣẹ̀dá pẹ̀lú kádàrá rẹ̀ gbogbo nǹkan pátá la ṣẹ̀dá pẹ̀lú kádàrá mẹ́fà pinnu mẹ́ta tiri márùn arẹ́lẹ̀ kẹfà nínú ayé ìta kàkàn ó wá nínú hadith eléyìí tí alimami muslim tó gbé jáde nínú tírà rẹ̀ nígbà màláìka Jibril aleyhi salam ó wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ní ìgbà tí àwọn sàhábà jókòó sí ọ̀dọ̀ ànábì ó wá ṣe ìbéèrè nípa ẹ̀sìn Islam nínú ìbéèrè rẹ̀ ó ní akhbirni anil iman mo fẹ́ kó sọ fún mi nípa àgbàgbọ́ òdodo ànábì ní an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir. وتؤمن بالقدر خيره وشره níta ń pè nígbàgbọ́ òdodo náà ní kó gbọ́lọ́wọ́n bá gbọ́ àti àwọn màláìka rẹ̀ àti àwọn tírà rẹ̀ kó o sì gba ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹyìn kó ní ìgbàgbọ́ sí àkọsílẹ̀ rere àti aburú rẹ̀. àwọn eléyìí là ń pè ní arkanul iman àwọn là ń pè ní ìpìlẹ̀ àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo. eléyìí kìí ṣe nǹkan tuntun gbogbo àwọn aránṣẹ́ Ọlọ́run ọba tó Ọlọ́run ọba rán sílẹ̀ gbogbo wọn lẹnu wọn kò lórí eléyìí ni gbogbo àwọn òfin àti ìlànà eléyìí tó ọba tó ti ń sọ̀kalẹ̀ fọ́mọnìyà ṣáájú àtẹ̀yí tó fún sallallahu alaihi wa gbogbo wọn pátá ni wọn tọ́ka sí eléyìí ni àwọn tí ọba tó bá wàá rí nínú rẹ̀ kí wọ́n ní kó gbọ́ lọ́wọ́n bá gbọ́ tíra yóò wò ó lè wà lọ́dọ̀ rẹ̀ wàá rí nínú rẹ̀ kí wọ́n ní kó gba àwọn màláìka gbọ́ wàá rí nínú rẹ̀ kí wọ́n ní kó gba àwọn tíra tó ló ń sọ̀kalẹ̀ gbọ́ wàá sì rí nínú rẹ̀ kí wọ́n ní kó gba àwọn ìránṣẹ́ ọlọ́wọ́n bá gbọ́ wàá sì rí nínú rẹ̀ kí wọ́n ní kó gbàgbọ́ pé lẹ́yìn ilé ayé yọ ọjọ́ kan bọ̀ tí ọlọ́wọ́n bá tí ó ṣe ìṣirò fáwọn èèyàn lórí ẹni tó bá ṣe dáadáa abádáadáa pàdé ẹni tó bá sì ṣàìdá òun náà gbẹ̀san àìdá tiẹ̀ tó náà ṣe gbogbo eléyìí ló wà lákọsílẹ̀ nínú àwọn tírà tó lọ́wọ́ bá ti fi ránṣẹ́ ẹnìkan kìí sì takò àwọn nǹkan wọ̀nyí àfàwọn ẹni tí wọ́n bá ṣàìgbàgbọ́ sọ́lọ́run àwọn náà ni wọ́n ń pè ní kèfèrí bẹ́ẹ̀ bọ́lá wọn bá ti ṣe sọ yìí pé innal ladhina ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما أو آية يوان سورة النساء آية 152 ọlọ́wọ́n bá ní lázàdú àwọn ẹni tó sá ìgbàgbọ́ sọ́lọ̀ pé èrò wọn onáà nípa àwọn fẹ́ wá ọ̀nà láti dá ìpínyà sílẹ̀ láàrin ọlọ́run àtàwọn aránṣẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ wá sọ pé nítorí kí wọ́n lè bá rí èrò búburú ọkàn wọn yìí wọ́n máa wá sọ wípé nu'minu bi ba'din wa nakfuru bi àwa gba apá kan nínú àwọn ìránṣẹ́ ọlọ́run a sì sa ìgbàgbọ́ sí àwọn míì ẹ̀ yẹn o ẹni tí ó jẹ́ olùgbàgbọ́ òdodo gbogbo àwọn ìránṣẹ́ tó bá rán sílẹ̀ ayé gbogbo wọn ló gbọ́dọ̀ gbàgbọ́ ó gbọ́dọ̀ sọ pé ẹnìkan ní tèmi ẹnìkan lọ́tà mi nítorí pé ta ló rán gbogbo wọn ń sẹ́sá yìí ṣé bọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá rẹ ni ṣé ọlọ́run á máa sọ̀tá rẹ bí ìgbà tọ́lọ̀ wọn bá kì í ti sọ̀tá rẹ ẹni tọ́lọ̀ wọn bá rán níṣẹ́ dandan lọ́jọ́ lórí tiẹ̀ kí wọ́n gbàgbọ́ àìwá àgbàgbọ́ ó túmọ̀ sí pé ọlọ́run ọba tọ́ran wọn níṣẹ́ yẹn lọ sa ìgbàgbọ́ sí ìyẹn wá sa ìgbàgbọ́ sọ́lọ̀ kéèyàn wá jẹ́ olùgbàgbọ́ àwọn ọ̀gbà àwọn míì gbọ́ nínú àwọn aránṣẹ́ ọlọ́run wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila wọ́n ń wá ọ̀nà kan wọ́n fẹ́ fi túláàsì la ọ̀nà kan láàrin tí wọ́n fẹ́ yìí tọ́jà pé àwọn arú wọn àwọn arú wọn wọ́n máa rí tọ̀ láti sọ pé àwọn kan ní ẹgbàgbọ́ ẹ má gba àwọn kan gbọ́ ọlọ́ni ulaika humul kafiruna haqqan àwọn wọ̀nyẹn gan-an làwọn kèfèrí lódodo àwọn ni kèfèrí lódodo wa a'tadna lil kafirina adaban muhina ìyà tó ṣe pé máa tẹ́ni àti pèsè rẹ̀ kalẹ̀ jẹ́ àwọn kèfèrí ọlọ́run kọ́dá kún kọ́ máa ṣe àwa lọ́kàn nínú wa ọlọ́run ní walladhina amanu billahi wa rusulihi àti pé àwọn tó ṣe pé àwọn gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n sì gba àwọn àránṣẹ́ ọlọ́run ọba gbọ́ walam yufarriqu bayna ahadin minhum tí wọ́n ò sì ṣe ìpínyà láàrin ẹnìkan nínú àwọn àránṣẹ́ ọlọ́run bíi kéèyàn máa sọ pé tẹnìkan ni mo gbá tiẹ̀ nínú wọn èmi ò gbá tẹnìkan àbí kọ́ máa yẹn nìkan kọ́ máa bẹnu àtẹ́lẹ̀ lómi kó máa sọ dáadáa nípa ẹnìkan nínú wọn kọ́ máa sọ àìdá nípa àwọn míì kọ́ jẹ́ pé nìkan nínú wọn ló kà fún àwọn yòókù òfin wọn pé nǹkan kan ọlọ́ni àwọn ẹni tó ṣe pé àwọn ò sì pínyà láàrin àwọn aránṣẹ́ ọlọ́run tó ṣe pé wọ́n gbọ́ ọlọ́run gbọ́ wọ́n tún gba àwọn aránṣẹ́ rẹ̀ gbọ́ ulaika sawfa yu'tihim ujurahum àwọn náà ni àwọn tó ṣe pé ọlọ́wọ́n bá yóò fún wọn lẹ́san lórí nǹkan tí wọ́n gbélé ayé ṣe wọ́n gbẹ̀san wọn ní pérépéré nítorí pé ọlọ́wọ́n bá wa wa kana Allahu ghafuran rahima aláforíjì lọ́lọ́wọ́ tó bá foríjì ní tán àtúmọ̀ akẹ́ni náà ló gbọ́ yẹn o àyà ìṣe àfihàn. igbe gbogbo àwọn nkata pè ní ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo dáadáa ló jẹ́ lórí èèyàn pípé kéèyàn gbàgbọ́ nítorí pé téèyàn bá gbàgbọ́ èèyàn jẹ́ mùsùlùmí téèyàn bá gbàgbọ́ èèyàn lè jẹ́ mùsùlùmí téèyàn bá sì gbàgbọ́ èèyàn gbọ́dọ̀ lẹ́nìkan tó mú lọ́tà nínú àwọn ọlọ́ kò gbọ́dọ̀ lẹ́nìkan tí ó kà sí nínú àwọn àwọn náà ní ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo eléyìí tó ọ̀ràn yàn lórí mùsùlùmí ike kó gbà kó sì mà wọn ó sì jẹ́ni tó ṣe pé ń fi wọ́n ṣèwà o ìdí nìyí tó fi jẹ́ pé nínú Islam gbogbo ẹni tí Ọlọ́run bá tó bá ní kó jẹ́ mùsùlùmí ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ pé kó gba Ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó gba àwọn màláìka gbọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó gba àwọn àránṣẹ́ ọlọ́run ọba gbọ́

bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ ká ní ìgbàgbọ́ sí kádàrà nítorí pé kádàrà òun náà àkọsílẹ̀ ìtọ́lọ́wọ́n bá ti kọ sílẹ̀ wípé yóò ṣẹ̀dá àti ntẹ́dọ̀ òsè sáájú kọ́lọ́wọ́n bó tó dá wa ló ti kọ àkọọ́lẹ̀ kálukú ó ti kọ kádàrà kálukú ọ̀n bẹ nínú tọ́lọ́wọ́n bá kọ ohun tó dáa fi máa dùn máyà ó sì nínú pé yóò máa ṣẹlẹ̀ síyàn ohun tó burú tí máa bani lọ́kàn jẹ́ gbọ́dọ̀ ní torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ni ló ṣe jẹ́rú ọlọ́run ọba lódodo èyí túmọ̀ sí pé ní báyìí jọba bí ọ léèrè wípé kí ni ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo gan eléyìí tó mú ọ máa jẹ́ mùsùlùmí ìdáhùn rẹ ni pé àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo tó sọ mí di mùsùlùmí òun náà ni gbígbà ọlọ́run ọba gbọ́ gbígbà àwọn màláìka gbọ́ gbígbà àwọn aránṣẹ́ ọlọ́run ọba gbọ́ gbígbà àwọn tírà ọlọ́run ọba gbọ́ bákan náà gbígba ọjọ́ kẹyìn gbọ́ àti ní ìgbàgbọ́ òdodo sí kádàrà pé ntọ́lọ́wọ́n bá wa tọkọ pé ó ṣèyàn àti ntẹ́yìn ó ṣe kò ní í kásì nítorí pé àkọọ́lẹ̀ ti gbẹ. alhamdulillahi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn wàgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kí ọlọ́run ọba kí ó jẹ́ kí a rí wọn pẹ́ ní orí dáadáa kí àwa náà sì pàlẹ́ wọn pẹ́ ní orí dáadáa ọ̀rọ̀ náà láti gbọ́jọ́ tí máa wá sọ ní àtàárọ̀ nìkan náà jẹni tí ó gbìyànjú kájẹni tí ó kè sára lórí ẹ̀ torí pé àtàwíìdì tí wọ́n bá wá sọ yìí lórí àrípọ́ pàtàkì inú sẹ̀mí ayé mùsùlùmí àti ọmọnìyàn pàápàá kájẹni tí ó gbìyànjú nínú ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa láti lé òun náà ni pé wọ́n béèrè pé àwọn wo ni àwọn ìránṣẹ́ ọlọ́run gan àti pé báwo lọ́lọ́ ṣe ran ọyọkọ̀ọ̀kan wọn níṣẹ́. inshallah alhamdulillah àlàyé nípa àwọn tani ránṣẹ́ Ọlọ́run àti bóòlù Ọlọ́run sí wọn níṣẹ́ yóò mọ wá nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí yóò wà ṣùgbọ́n ní báyìí tani ránṣẹ́ Ọlọ́run tá lọ́lọ́run bá rán níṣẹ́ ẹni tó lọ́run bá rán níṣẹ́ níṣẹ́ lọ́lọ́run bá máa ń ṣẹ̀ṣẹ̀ ẹni tó bá fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ yóò rán màláìka rẹ̀ sí màláìka wa jíṣẹ́ Ọlọ́run ọba fún tó bá wá jíṣẹ́ Ọlọ́run ọba fún tọ́lọ́run ọba bá pa láṣẹ pípé kó jíṣẹ́ ìfarayé onítàn di rọ́sọ́ọ̀lù ó di ránṣẹ́ ṣùgbọ́n tó lọ́wọ́ bá wa tó bá ní kí màlẹ́kà òjíṣẹ́ fún ṣùgbọ́n tó bọ̀ pa èèyàn yẹn láṣẹ kó jẹ́ sẹ́yìn fẹ́ni kankan ìrò eléyàn là ń pè ní ànàbì eléyìí tó túmọ̀ sí wípé kò sí ẹnìkan nínú àwọn èèyàn tó wà láyé lónìí tẹ́ ẹ lè pè ní ìránṣẹ́ ọlọ́ torí kó tó fi yé wa bọ́lọ̀ ń ṣe rán màlẹ́kà sí iṣẹ́ òsì ni màlẹ́kà náà ńlọ́jẹ́ fún ọ tí ìwọ náà fi ń jíṣẹ́ yìí fáwọn ará yìí ó túmọ̀ sí wípé ìwọ lè máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ó lè máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn ó lè máa láyé wọn kí ni nǹkan tó lọ́n sọ̀kalẹ̀ nínú alukur'an kí sì ni dáná bí muhammad sallallahu alayhi tó ṣe lálàyé fáwọn èèyàn nínú sunna ṣùgbọ́n léyìí kò sọ ọ́ di ìránṣẹ́ ọlọ́run bó lọ́lọ́run ṣe ràn kò sọ ọ́ di ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ òun náà ni ar-rasul ar-rasul ìtumọ̀ rẹ̀ òun náà ni ẹni tá a rán níṣẹ́ ẹni tá a rán níṣẹ́ yóò ní ẹni tọ́lọ̀ wọn bá rán sí ẹni tọ́lọ̀ sì máa rán sí àwọn aránṣẹ́ rẹ̀ tí wọ́n fi máa jẹ́ ìránṣẹ́ òun náà ni màláíkà Jibril alayhi salam tó ń bá ti ṣe ọlọ́run ọba fáwọn aránṣẹ́ yìí yọ wà lọ́lọ́run ní kí wọ́n jíṣẹ́ yìí fáwọn èèyàn ìjíṣẹ́ yìí fáwọn èèyàn òní ọ̀wá sọ àwọn di ìránṣẹ́ ọlọ́run náà. ìwà dúpẹ́ fún ọlọ́run ọba ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ó wà ń bì wọ́n ní ǹjẹ́ nínú àwọn orígun mẹ́fà àtẹ̀kàsílẹ̀ nípa ti èyí ó fi mọ̀ pé olùgbàgbọ́ òdodo nìyẹn wọ́n ní ǹjẹ́ tẹ̀yàn bá ju ẹyọ kan lẹ̀ tó gba márùn-ún gbọ́ tí ò gbẹ ẹyọ kan tó ju ẹyọ kan lẹ̀ tí ò gbàgbọ́ sí àlepò náà lólùgbàgbọ́ òdodo àìbáwo láti rí. rárá o àlepò lólùgbàgbọ́ òdodo olùgbà tó bá gba mẹ́fẹ̀ẹ̀fà ìgbọ́ kò gbọ́dọ̀ mú kan nínú rẹ̀ kó ní kọ̀bọ́n láàmú márùn yòókù lọ́bọ̀ ńlá o láì jẹ́ kó gba mẹ́fẹ̀ẹ̀fà gbọ́ wọn à lè pè lólùgbàgbọ́ òdodo. tó a dúpẹ́ fún ọlọ́run ọba ìbéèrè ẹlẹ́kẹta tó wà ń bì kásáré ṣe kíákíá òun náà ni pé wọ́n béèrè pé nígbà tá a pé àwọn màláìka náà bẹ́ẹ̀ náà àwọn tá a gbàgbọ́ báwo wá ni àwọn àlìjẹ̀nu tó ráwọn náà gbọ́ pé tó ọlọ́run gbé àṣetán ó gbèdì láàrin àwọn àlìjẹ̀nu níjọun báwo ni. àlìjẹ̀nu ò sí ní ẹni tí ó ti pé gbígbàgbọ́ ọwọ́ nú ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo ṣùgbọ́n nínú nǹkan tí Islam tó kọ́ wa òun náà ni pé gbogbo ntọ́lọ́wọ́n bá bá ti ní bẹ ń bẹ ntọ́lọ́wọ́n bá bá ti ní bẹ kó lè bá àjọ olùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ gbàgbọ́ pé ń bẹ torí rẹ àwọn ṣẹ̀pọ́n wa ń bẹ àwọn àlùjọ̀nù wa ń bẹ a sì mọ̀ pé àwọn ṣẹ̀pọ́n láti inú àlùjọ̀nù lọ́lọ́run ti mú wọn jáde ẹ̀dá tá a lè fojú rí ní sì ní àwọn àlùjọ̀nù gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn ịdata náà ẹ̀dá tá a lè fojú rí ni wọn ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin màláíkà àti àlùjọ̀nú ká sọ kékeré yìí nínú ẹ̀ ó ní pé látara àmálẹ̀ lọ́lọ́wọ́n bá ti dá àwọn màláíkà wọ́n ń pè wọ́n ní àjẹsàmùn nùrọ̀níyà àwọn ẹ̀dá tó lọ́wọ́n bá dá látara ni sí àwọn àlùjọ̀nú ọlọ́wọ́n bá dá wọn látara àná ni látara àná àti màláìkà àti àlùjọ̀nú ọlọ́run ti fún wọn lágbára tá a fi lè yàwòrán ara wọn bí wọ́n ti ṣe fẹ́ wọ́n lè wá láwòrán yòówù ṣùgbọ́n gbígbàgbọ́ gbígbà àwọn àlùjọ̀nú gbọ́ kò sí nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo. a dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run kí wàá san àwọn olùmọ̀ wa ní ẹ̀sọ́ lórí ẹ jẹ́ kí a gbìyànjú láti pàdé àwọn olùmọ̀ wa ní dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́ọ̀sọ èmi àti ẹ̀yìn jọ̀lá lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.